àjọ gbé jáde sinimá tuntun àdínkù ó ní kókó ṣé wọn kì í lówó nílò báwọn lówó àdínkù ó ní kókó. tó bá ń sọ̀rọ̀ àfi bí ọlọ́run aṣẹ̀dá ni o. omi ọ̀tún yẹn báwo lẹ ṣe bá mi tètè bàbá yìí. sẹ́ni ẹkùn lé pàkó bá yí fótó kó. màmá eré kò sí ìmọ̀ nínú rẹ̀ yìí gálágàjù. Ah, ó gálágàjù ó ga fíofíò sinimá tuntun àdínkù ó ní kókó. àyà kókó nàìjíríà wí kókó kọ́lọ́rọ̀ gbọ́tọ́lọ́rọ̀ bá gbọ́ kíni bàbá ńlá bàbá ọlọ́rọ̀ kó olówó songbogbo tán ìyá ni ọjọ́ máa tálíkà àdìgún òní kòkó bí ọba bò mí ni. màálù kó fi ìyàlẹ̀ dáwọ́ bí kòkó so bí òso àdìgún ọjà ẹni owó ẹ̀ bá ni ó gbẹjọ́ ọba ìlú gan bẹ̀rù ẹ̀ kí ló dé. kábíyèsí kẹ́kọ̀ọ́ bá san owó mi lọ́la títí ọ̀la sọ́túnla àrẹ̀mọ ọmọ yín àwa á gbà lọ́dọ̀ ẹrú mi níbí o. èèwọ̀ tó bá jẹ́ pé lójú ayé òun ló ti gba ìyàwó mi kó o ní ayẹta lára tí báyìí fún ẹ láyà aborí jáde. adigun ọ̀nì kọ̀kọ́. ọ̀rẹ́ ni kí aláwo sàmàmà eré kó pèrèdíùsì eléyìí. ó kọjá fẹnurọ yẹn jọ. adigun ọ̀nì kọ̀kọ́ ni. káyọ̀dé adébáyọ̀ ló dírẹ́tì ẹ̀. sáré nọdún làbí adékọ́lá. yíká kọ́dùrì. ọláyà igwe. bẹ́tì àbálọ́gùn. màmá eré kó. àfi sábíàdùn. kẹ́mi kọ́rẹ́dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun adigun ọ̀nì kọ̀kọ́. rag kẹwò kẹgbà ó ti jáde grab your copy now. tó bá gbàgbé orírun ẹ̀ gbígbẹ ló máa gbẹ ọmọdé tó bá lanu gbàgà bí ìrókò tó yan fada mọ̀ pé òòjọ́ kọ́ lolúwerè pa ni Sùnbọ̀ you betrayed my trust I taught you everything you know ìwọ tí mo ti jẹ ẹnu ẹ lọ́yàn wá ń gbé iṣẹ́ gba ẹ̀yìn mi beyond that. You're encroaching on my client space. Erin tó dánwò. Ìwọ ẹ lọ. Guys, think about how to pass Oh, Tiada, oh, oh, please, don't kill me. Mo ní nǹkan pàtàkì láti sọ fún Please, spare my life. Some people are planning a total sweep on you. Yeah. They're planning to destroy your empire. Wọ́n fẹ́ pa gbogbo àwọn tó súnmọ́ ẹ̀rùn. Mama, let's whisper. Ó kàn gbìyànjú láti rẹ̀ mí ẹ̀ padà. He is involved. Tẹ́ bá yon pé irọ́ ni mò ń pa, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló lọ bá ṣe mítìn nígbà tí gbogbo club lano. He sneaked out on you. She's a bastard liar! For your sake and that of your family. I hope you're telling the truth. Tí mo bá discover pé ó wà nǹkan tó ń sọ, mo ní pàwọ́ nìkan, máa pẹ́ ni. I am telling the truth. Mi ò parọ́. Okay. Ó sọ lẹ́ẹ̀kan pe ó ní nǹkan kan láti play fún wa lórí fóònù ẹ̀ tó lọ́mú lọ́mọ́ tó lẹ́kọ̀ọ́. Can we listen to it now?

destruction tsunami bá bẹ̀rẹ̀ you be a free one again. ṣe rí pé mi ò parọ́ i am sure pé kálẹ̀ ti sọ openly pé máa arrest mi ni kẹ́ni ò bá ti wá sọ fún mi torí òun ló máa ń fún wa ní information nípa gbogbo plans yẹn. kí ni àwọn other plans tó ní fún mi báwo ló ṣe fẹ́ pa mí please mo mọ̀ pé ojú ewu ni mo wà tí ẹ̀yin bá forí sọ àpáta ẹ̀yin ló máa fọ́ tí àpáta bá tún forí sọ ẹ̀yin ẹ̀yin náà ló máa fọ́. beyond the fact pé mo ń bẹ̀bẹ̀ kí ẹ má pa mi I am also seeking your protection. Because if you do not kill me, Primo will kill me. Please, I need your protection. Now that I know you're telling the truth, you have my word and my quotation. Start talking. children. on? What's up? Why is there no picking the school? Tani. Ken. Uh, uh, boy, you busy. Or go on meeting to call a pick call. Eh, Brian, do the normal now. Send down that coded message and go reply. I don't do that one since. And it's getting close to 24 hours. To buy your phone, can you just go to the phone at this time? Could I reply? Nothing. That one day worries so much because he know they do that kind of thing now. Wondering. Anyway, I get one job for you. <laughs> Mm. Right move, Papa. <laughs> yeah, now. Now, we're doing your job. Hey, international. Mm, <laughs> oh, yeah, now. The guy who go down, even go carry. Now me qualify. Pass. Kò dá mi lójú pé everything to béèrè ló máa lè ṣe fún. Gbogbo nǹkan tó fẹ́, òun pé wọ́n náà ni. I go do pass. Good morning. How much? How much? Five thousand dollars. Hey, <laughs> Brian, oh, you be baba. Uh-uh. Which level? 50 50 biti bawo. Man gbe one now. Uh -uh. You get as we dey do this thing now. Na 60 40. How you go dey talk? Babe. Nah. On top this one, 50 50. Uh uh, Brian, oh, which level now? And my body I won't use now. Now your body you won't use? Eh. Na my connection I go use buy me now. Do normal now, John now. I say 50 50, they say man. Buy more, buy more. No, they bring that one, abeg. You won't chop me. I have spoken, abeg. 50 50. Abeg, yeah. gbèrègbèrè yìí. Ah! ó ti wọ́n mi rẹ̀. sọ́mọ̀ kí mo ti lé ẹ tẹ́ mo ti lé ẹ wò mọ̀ ẹ̀ ń gbọ́ràn ó fẹ́ kó bá mi àbí akóbá ni lọ́mọ yìí o. kí ló lọ pé ó ṣe òun. ẹ ó wá bí ló wá ṣàlàyé fún mi wípé òtútù mú òun wá ibi tóun fi máa sùn. mo dẹ̀ ní kó máa lọ sílé ọ̀dọ̀ wọn náà ló bá ní pé ìyàwó ọ̀nkùn wípé ó lé òun kúrò lé ó fìyà jẹun òun ò dẹ̀ fẹ́ padà síbẹ̀ sọ mo sọ fún ẹ kúrò kókó ara rẹ kúrò mi báyìí àwa kó bá ní ọmọ olóṣì. ejò máa ẹ má jẹ kọ́lé ní ejò mi ò níbi tí màá sùn sí. kí ló ṣẹlẹ̀ gangan bọ́ọ̀ ló ṣe débì. ikú jàǹbá ọkọ̀ ló pa àwọn òbí mi ọmọ ọdún mẹ́jọ ni mí nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ Bàbá mi jẹ́ ọlọ́lá onídúkìá púpọ̀, ṣùgbọ́n àwọn ẹbí bàbá mi ò jẹ́ kí n mọ adùn àwọn ohun mèremère tí bàbá mi ní. Nígbà tí àwọn òbí mi kú, ọ̀dọ̀ ọ́nkù mi ní Abẹ́òkúta ni mò ń gbé. Fùfú ni mo máa ń bá ìyàwó ọ́nkù mi kiri. ìyà ni ìyàwó ọ̀nkù mi fi jẹ mí lójoojúmọ́. báwo ló ṣe dẹ́kọ̀ láti Abẹ́òkúta. mo kiri fùfú lọ lánàá ni bí mo ṣe máa ń ṣe ṣùgbọ́n mo tètè tà tán lánàá mo wá rò pé kàkà kí n padà lọ sọ́dọ̀ ọ̀nkù mi tó ti máa ń fìyà jẹ mí one thousand two hundred nínú owó fùfú tí mo bá ìyàwó ọ̀nkù mi ta ni mo fi wọ mọ́tò wá sẹ́kọ̀ọ́. ibo ló sùn lánàá. kọ́nà kan níbi tó máa ń stọ̀ jẹnẹrétọ̀ sí ni ṣùgbọ́n kò sẹ́ni tó rí mi. so lọ́rọ̀ kan ó gbé owó yẹn wọ́n kulẹ̀ sá lọ ó sánlé ó dẹ̀ tún sùn ta criminality wà lára wọn náà má wọ́ọ̀rì wàríṣẹ́ ṣe ń bì ṣe bó nídìí tó máa sùn sí ni Jordan mama jọba wa bed space fún quarters àwọn girls yẹn. zagadad mosquito. Oh. 这笔支出是我们的负担。 right somewhere. Something is definitely not right somewhere. Teddy is nowhere to be found. ẹni ló pe ọjọ́ kẹta tí kò sí ẹni tó mọ ibi tí kẹ́ni wọlé sí. si eni to mo ibi ti keni wole I have code and code. No answer. Not even a reply to the coded message. Every other personality try number. Agbon ah, kankan. Operation Tsunami ti bẹ̀rẹ̀ now. And Kenny is supposed to be part of this. because he was part of the plan right from the onset. Something is not right somewhere. Boss, mo fi pé tábàáràdàn a máa fo ọbẹ̀ ṣẹ bọ́. Tábàárí kẹ́nì a plant option B sáàárín àwọn opposition wa now. Exactly. we may have to stick to our plan B. The goal is a goal, and end result is paramount. Get Tiana down. All the same, I would have financial release. gbé bàbá ọwọ́ ẹ̀ fún mi. ọmọ ọdún mélòó ni ẹ. nineteen years ni mí ma. good you're not a minor o ti di adult ṣùgbọ́n tún mọ́ adult àdátì àdágbé àdáfà ètò túmọ̀ sí pé o ti tójú bọ́ ilé ayé ta wà yìí o ṣe o ò jẹ. No one will help you if you're not ready to help yourself. ṣorí dínà tó owó yìí mo mú fẹ́ motivate mo ṣe ní kó wá síbi all of them. Mfuni Yajina náà ń tà just like your uncle's wife. Ṣùgbọ́n nígbà tó attain the age of wisdom No realize the ìran mẹ́ta ọ̀gbọ́dọ̀ tó ṣe ló já rẹ̀ gbà. Ibà náà train eh? Gina, tell Dara your story. My name is Regina Bankole. My friends call me Gina. I am the CEO of Pinkish Red Spa Lekki. My business right now is worth 200 million naira. <laughs> but no reason am o. I no get money. I still the hustle. That is why I the answer to mama call anytime when she call me. Oh ni mí. Mama ti ni orísun Oh Odò mi ò dẹ̀ Mama ti orísun mi. That's why I'm still here with Mama T. Hmm? Thanks, my darling. Debbie, tell her your story. Mama, I'm mọ̀ pé èmi story. Mo ò nílé. Mo ò Mo Lara. lára. Tó bá ní èèyàn jábọ́ láti ọ̀run, èmi ni mo jẹ́ bẹ́ẹ̀. Nítorí motherless baby home ni mo ti àgbà Si wọ́n máa adopt wa ń bẹ̀ ni gbogbo àwọn tó máa adopt mi wọ́n máa ń dá mi padà torí problem child ni mí nígbà tí wàhálà mi pọ̀ wọ́n ní láti decide láti gbé mi lọ sí welfare home mo dẹ̀ mọ̀ wípé gbogbo wọn tó wá wà ní welfare home wọ́n máa ń fìyà jẹ wọ́n ni mo dẹ̀ ti pé eighteen years ní time yìí then mo decide on my own mo jára mi nígbà yẹn ni mo pàdé mama tí since then my life has never been the same again èmi torí mo lè ra gbogbo sos níbi tí mo dàgbà sí láì mikùn nítorí owó wà tí mama bá jẹ sí any hustling tètè grab ẹ nítorí bíi nírè wà. baby my love o ṣe. Bukky Bugatti Bukky Bugatti Yana mama. Hmm. ẹ kó gbọ́ sórí ẹ. in fact tó bá ń gbọ́ Bukky's boutique ní ìbàyà lọ́hùn allen ìkẹjà lẹ́kì sírúlérè ajá èmi tí mo ní ìwé. But when I was growing up, we had nothing. Except for once, tí no ra aṣọ fún wa lọ́dún àkísà la máa wọ̀ káàkiri gbogbo street dára tó bá ń gbọ́ Orísun mi báyìí èmi ni mò ń jẹ́ lọ nítorí pé Orísun mi báyìí ni nígbà tí mo pàdé Big Mama T òun ló sọ mí di olóore lónìí. Bukki Bugatti Bukki licious licious Belinda jẹ́ kó gbọ́. dáhùn tí mọ́mọ́ bá ní kó wá ṣiṣẹ́ tá à ń ṣe yìí ó ṣeé ṣe kó ní òun láìpẹ́ pé ò ní ṣe ọ kó máa wò wípé iṣẹ́ aṣẹ́wó là ń ṣe ń bì báyìí à aṣẹ́wó ń bì o ṣó èmi tó ń wò yìí iṣẹ́ aṣẹ́wó ni mò ń ṣe tẹ́lẹ̀ iṣẹ́ aṣẹ́wó dẹ̀ wà very dangerous kódà ó dangerous ju iṣẹ́ sójà lọ torí tí sójà bá fẹ́ lọ jà ó mọ ẹni tó fẹ́ lọ bá jà aṣọ́wò mọ ẹni tó fẹ́ gbé kò mọ̀ bẹ́ẹ̀ ritualist ni kò mọ̀ bẹ́ẹ̀ pervert ni kò mọ̀ bẹ́ẹ̀ psycho ni I went through all this while I was on the street ó dẹ̀ mọ the worst part owó tó tiẹ̀ tó tó nǹkan kan tá a tún máa expect àtúnú ìgbà ṣó ibi tó wà yẹn tó bá ní client máma ti mọ profile ìwọ gan wa ti mọ iye tó máa gbà tó bá dọ̀nù kò dẹ̀ ń ṣe owó kékeré owó tó ní rate ẹ pé tó bá yọ just ten percent nínú ẹ̀ tó fi tọ́jú ara ẹ̀ wàá dàbí ọmọ tuntun tó ṣe kọ̀ọ̀kan rí that is the deal around here. Dara. Yes, ma'am. You read it all. Need I say more? Gbogbo ẹ̀ ni mo gbọ́ mà. Kí ni mo máa ṣe mà? <laughs> Mama, she dey ask wetin you dey do. Now, Dara, the next thing for you now is photo session. Okay? Mm. So, I'm at wọnú studio lọ́nsìn. Gbogbo àwọn aṣọ tó ra yẹn, I understand. Wàá wọlé ẹyọ kọ̀ọ̀kan. the wigs and all of that, different postures. So our pictures in Lama look from profile, Lama fit online. You understand? Come on, let's go. other thing is to give you a befitting profile. Okay. okay. Dara Simi. What's your surname? Kupolui. Kup. Kupolui. I know now. Hmm. Okay. Let's use a uh, diamond. Dara Simi diamond. okay as a matter of fact torí dára sí mi gan mo mọ̀ pé ká shorten ẹ̀ sí dára yeah okay you see now Dara diamond dd so everything la ṣe máa gbogbo fọ́ọ̀mù mouth máa fi Then délẹ̀ your age address height look yeah ǹjẹ́ o mọ height ẹ ṣá. mi ò okay um, ah. ah okay. Look straight. I think you should be five, four. Yeah. You see, Dara? Yes. Um, will be later and so it's not affiliate. Then we post it online and I expect your first client. I mean, ẹni àkọ́kọ́ tó bá máa like profile statistics eh. Then yes, of it, tó bá jọ máa lájẹ, your story will change in a matter of days. Really? Okay. So, that is the game around here. You run a pin bracket. You run a low body. rọrùn run a gun. bá lè jọ gẹ̀dẹ̀ lọ, à kì í jẹ níbí. Ohun tí wàá gbádùn, tí client náà gbádùn, tí wọ́n dẹ̀ ti ro ń bẹ́ẹ̀ ni. Ẹnì kò ní fi tipá mú ẹ. Tẹ́ni client bá ti request fún tó bá ti fẹ́ you're free to cancel the request but I will advise you that at this stage any client tó bá ti request fún ẹ kó grab money, because our clients are wealthy and special they are the creme de la creme of the society so Dara are you ready. yes ma'am. ṣé o ti ṣetán láti ṣoríire. mo ti ṣetán màá. Beautiful. Come on. me. Are you okay? I was about asking you the same because I heard you scream. There's nothing to worry about. It was just a nightmare. Mm. Are you sure you'll be fine or you want me to stay here with you? The falling tree cannot kill a fly. Jordan. Ìgbà ọlẹ sọ pé rókù yìí ná. Àárọ̀ yìí la rí níbí báyìí. Àárọ̀ yìí. But this dead body is not fresh. Òkú ìtìkùtìpẹ́. Ẹ̀rẹ̀ ṣàn parọ́ ilẹ̀ lóko yìí. Báwo làwa ṣe fẹ́ mọ̀gbà tó kú? Iṣẹ́ ọdẹ làwa ń ṣe ládùúgbò yìí. Àfẹ̀mọ́jú àárọ̀ yìí la rókù yìí níbí báyìí. Bá a dẹ̀ ṣe rí la ké sí àwọn landlord association. Àwọn landlord association lọ ké sẹ́yìn ọlọ́pàá. Ṣé arákùnrin yìí àdúgbò ìkọlù ń bẹ? Rárá o láti bí ọdún kẹwàá rẹ̀ tá a ti ń ṣiṣẹ́ ọdẹ ládùúgbò yìí a dẹ̀ lójú arákùnrin yìí ìlera ládùúgbò yìí. okay ǹjẹ́ ẹ ṣe àkíyèsí ẹnikẹ́ni tó ń rìnrìn tó ní ìfúnra ládùúgbò yìí. rárá kò sí. ẹ ṣọ. aṣọ kò sí. <sighs> inspector Dapò Yes. Calling the ambulance. It seems we are not getting something right. And what is it that we are not getting right? Already, you ò me? mi. Okay. Ẹ mélòó ló ti receive order for special duty in a yìí? Ẹ̀ẹ̀kan. Èyí dẹ̀ ni Friday. Yeah. She o ti ní any order for the weekend? Mm, not yet. But why all these questions? I don't understand ṣé ìwọ notice pé gbogbo àwọn special client wa ni wọn request fún services wa mọ́bi ti tẹ́lẹ̀ gbogbo wọn prefer kí wọ́n dúró di ọmọ ṣáńkó yẹn kó free dan kí wọ́n pe àwa tí a ti pẹ́ tí a dẹ̀ ti mature nínú géèmù yìí she even has a big car in matter of weeks. Ah. <sighs> sorry o ní láti wọ kárẹ̀ up because sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ it's a simple thing lọ́dọ̀ ti tèmi o kò lè tó yẹn ṣe báwọn ni ó yé mi èso wa ṣe ń sọ̀rọ̀ ìgbà ah, ìgbà tó yẹ láìka àwọn pípù yẹn o ọlọ́run ọkọ wọn tó pọ̀ ah, you can imagine ìgbà tó bá rí nǹkan tí mo mú bẹ very lovely màá fi wọn tábà tí wọn nílé. Hi. Hi. Hi, Dara. Ah! Imagine the guts and arrogance. Ọmọ pé níṣin tó ṣẹ̀ṣẹ̀ dé yìí, ó ń ṣe hi, hi, hi sí wa. Ah! Ah! Kí ni? Lóró náà take easy. Wo sórí, ṣé ìwọ ò notice pé madam ti ń wà partial lórí ọ̀rọ̀ yìí? Hmm. Oh, hmm ẹ̀yin girls gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mo gbọ́ mo dẹ̀ ní contrary opinion. gbogbo nǹkan tiẹ̀ ló máa ń yàtọ̀ ṣá hmm. Hmm. kí la tún rí gbọ́. ẹ madam ò fọmọ ẹ ní any special treatment kankan ṣe tí àwọn ọkùnrin ìsinyìí hmm. slim fit ló máa ń wá figure eight bóyá táyìn náà bá dẹ̀ wá Heat, Jim. tẹ lose some excess fat touch your makeup and probably the wardrobe bóyá dẹ̀ lè get more clients you know advice ni tó ń ṣe lọ́dọ̀. ọ̀dẹ̀ ni bébì yìí ṣá mo rò pé ọ̀rọ̀ tó lọ́pọ̀ ló fẹ́ sọ ni ah! kò sí ìdánù. ẹjọ kí ni. kò sí ìdánù kò sí kò sí ìdánù. máa ń Rihanna mama, my own and only. Ọmọ mi little mercy, young striker, ọmọ mi tó dùn tó ń dán. Ìjọba yìí Alpha kí ló ń ṣẹlẹ̀? Màmá, ṣebí ọlá yín náà ni mò ń jẹ. Ẹ̀yin ni èjìká tí ò jẹ́ thank you for giving me a new life. You're welcome, my darling. Eh, mama client lárúbáwá mi mà ló pè mí tó sọ pé òun fẹ́ rí o olówó saudi ṣó ti dẹ́sẹ̀ kò ní. rárá o àbújá ló wà o ó ṣàtẹnu mọ́ òun fẹ́ rí màmá òun fẹ́ rí màmá ah, <laughs> ní kí ló ṣẹlẹ̀ ó lóun kò fẹ́ rí mo tẹ̀ kọ́kọ́ rò kó fẹ́ gbé súnmọ́ màmá <laughs> mo bá sọ wípé ẹ don't go there ti di láti active sex. <laughs> bá ní ẹ òun kò fẹ́ rí yín ni òun fẹ́ rí ẹni tó train mi tí mo fi good dé level yìí hmm. ah ok mo ti gbọ́ mama ó dà kó ní surprise fún yín and he has an estate in Abuja mo fi òkú fẹ́ fún yín nílé kan ní estate yẹn. really ìyẹn náà dáa bọ̀ kí ló wá ṣe nàìjà gan. ah ó lóun fẹ́ wá dá airline business kan sílẹ̀ l'Abuja fact mama mo rò pé ta bá lè mú sí lórí tó bá fi ń ṣe ìkan lára àwọn shareholders ní airline business àti bọ́ sáyé ni. Hmm. kékeré ẹkùn kò ju kọ́tàn lárúbáwá yẹn lè ṣe lọ wọ́n ya àpà gan lọ́lọ́fẹ́ ká lọ rí báyìí. ǹjẹ́ ká fún mi bóyá ọ̀la ọ̀wọ́ ọ̀tún wá ṣáà. Ah, ok my form Jordan àti Kelvin àti mosquito wọ́n pè bẹ́ẹ̀ fún Àbújá jọ ní tá à ń lọ ní. <laughs> mọ́mà kí ló dé ṣe fẹ́ lọ kógun bá wọn bẹ́ẹ̀ ni ọkùnrin ni máa yìí náà ẹ̀ràn ló fẹ́ rí kò ń ṣe gungun mo fi pé kò necessary. kò yẹ ká rí ọba ká má rí dànsákì pẹ̀lú ẹ̀ àwọn dànsákì mi nìyẹn kò yẹ kí n travel kó má tẹ̀lé mi o mo understand angle tó ti ń sọ̀rọ̀ I think I will travel light this time mi àti ẹnìkan la máa lọ sí Àbújá. <laughs> That's what I'm talking about. Mama, I'm not worried. ayé ni máa gbé yín jẹ Hey, Inspector Lero. Um, do we have any updates? Yes, I have some information for you. It's about that guy. Taruko in the uncompleted building. His name is Kenny Nadidi. Kenny Nadidi? Yes. He was 29 years old. from Ibadan, Oyo State. And he worked with this popular socialite, oh. Madam Tiana. Madam Tiana? Ó mí pé bọ̀bọ́ yẹn staff uh, Madam Tiana's uh, palace kó tó Exactly. Ah. <laughs> a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ In fact, this is a very good start. Huh? Eh? Mm -hmm. Um, okay, gba. try kó fáìlì document later kó padà ká a máa ní láti lọ ṣe other that. Yeah. Thank you, sir. All right. you ò tíì understand reason tape. pé guys telling in South Africa yeah fine even if you don't want other guys to come with you I feel I should be there with you as your right-hand man. <laughs> Big day. You can't be overprotective at times. She'll be mama gbogbo wa ni. She be fine, don't worry. She, and she knows better, you know. We are going to be fine. Okay. Ojo, mélòó lẹ fẹ́ lo l'Abuja? Ojo meji. Bó tá bá pẹ́ jọ máa lọ́jọ́ eh, eh. Mama, mama, you you sound weak look at you kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣe yín náà. ó fẹ́rẹ̀ mi díẹ̀ i feel weak. that's what i'm talking about mi fi òpè ká cancel trip you. o ẹ ní láti sinmi náà. stress òun ló ń ṣe mọ́mà tó bá ti ní short rest lẹ́nu plane she will be fine and besides we can't afford to cancel this trip torí client Lárúbáwá mi ẹ ti make first class reservation fún wa l'Abuja trip yìí dẹ̀ tún jẹ́ big opportunity fún mama láti seal big deal tó dẹ̀ máa benefit gbogbo wa we can't afford to cancel it. she will be fine. but Jordan ó tó ní dára sọ náà a lè miss trip nítorí importance ẹ we can't afford to cancel it I'll be fine she will be fine. okay you say so no wahala now. ọfẹ́ ti ọ̀rọ̀ ara rẹ ní ọ̀rọ̀ tó kú sórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ah! Ah! mi ò lè fi ẹlẹ̀ fún just one day not to talk of two three days. ọmọ rẹ pé kí n sọ fún ẹ pé mo ì máa tó bá lè máa máa scott pẹ̀lú wa for the meantime. ẹni tó ti rí nísìsiyìí tí ò ń sọ̀rọ̀ ọdún kan ọdún méjì tó ló fẹ́ gbọ̀n àtọkọ ẹ̀ sílé tẹ́nìtì bá ṣẹlẹ̀ ṣùgbọ́n kọ́rùn mi ló máa wà ṣá. ẹ ṣe máa sọ fún mi pé kémi àti yín máa fẹ́ra wa ní inú ilé kan náà nínú ilé bíbà jẹ́ pé èmi àti yín jọ ń gbé bíbà yìí pẹ̀lú ọ̀rẹ́ mi. jọ́kọ̀ mẹ́wàá òkú kọ́ bọ́ọ̀dù ló fẹ́ yí àyàn àbí kí ni tì í. ti fọ́. Are you crazy? tẹ́mi ló ń bá yí pé mo wà ókè. ẹlẹ́dàá ni adé fún ẹ. dèjé gbẹgbẹgbẹ yìí pàápàá tó ń sọ̀rọ̀ tí wọ́n náà fi lé sí. ẹ máa wà tí mo fẹ́ kí n jáde wọ́n lé mi ń fọ́kùnrin èmi ṣe gbá èmi ṣàwọ̀ ṣé mi lè fọ́kùnrin. ó ń sọ fún ẹ kó má sọ nù. mo rẹ̀ nígbà fún torí ẹ̀mí mi sọ pé tó bá fi lè bọ́ lé ni ó máa lóyún. tó bá fi lè tí sign document yẹn gbogbo gbèsè ayé mi ni mo ti sign yẹn kò sí nǹkan tí mo máa jẹ mọ́. ìwọ gángan ní èṣù tó fi awọ ènìyàn búra. ó jìn ó ẹ dákun ẹ fúnra ẹ fúnra fúnra ló tọ́. evening. You're welcome to Peace Hotel Abuja, the home of WordPress Hospitality. Um, do you have a room reservation or do you want to get one now? No, we have a reservation already. Okay, good. Um, what's your name, ma'am? Tona Enterprise. Okay, are you? Dara Diamond. Okay, please, a minute. Are you okay? Wine Girls is 211. Once again, you're welcome. Thank you. And please make use of the elevator. Thank you. Thank you very much. You're welcome. C'est vrai. Euh, euh, c'est bon. bon. tí C'est vrai. that's true. qui goodness no C'est problème problem Hmm. ṣé o wọ́pọ̀ ti rí bọ́dí kẹ́ni. kẹ́ni tí kò kí ló pa. a lọ sọ fún ẹ pé kẹ́ni kú. báyìí mo bọ ìwọ náà ló sọ nísìnyí ó sọ pé ó ti kú. I didn't tell you pé kú mo sọ fún ẹ pé wọ́n rí bọ́dì ẹ̀ ni mo sọ fún ẹ I didn't tell you pé kẹ́ni kú. I was scared. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń ni. I keep having this feeling inside of me. Why do I keep feeling like ó mọ nǹkan kan tí o dẹ̀ sọ fún mi nípa ẹ̀? Primal, ah, you're speaking. From shopping, can kí change àwọn um, wears me just to pick a few items and you know I like um, good stuffs so. Something keeps telling me. Something is not right somewhere. Hmm. Get her. online. I don't know. You're ready láti jẹ́wọ́ or you want to keep lying to yourself. Bẹ́ẹ̀mọ̀ please. Ọ̀dọ̀ babaláyé mi kan ni mo lọ. Ibẹ̀ mo travel lọ. Mo dẹ̀ ní intention láti pè as soon as tí n bá débẹ̀. Mo ní ẹni weekend money gan. Mi ò fẹ́. Opportunity. <laughs> o ì tí ì rẹ́dí Hmm? I am sure something is not right somewhere. You know? Daimo, <sighs> Daimo, believe me, jọ̀ọ́ má can lose opportunity please. I'm not hiding anything from you. tell you kó tó di pé mo mo fẹ́ embark on the trip but trust me as soon as tí n bá débẹ̀ ìwọ ni mo ní intention láti kọ́kọ́ pé please Brahima let me go please i'm not lying. Sumbo, why do you intend travelling now when you know we have Operation Tsunami on? That's exactly my point. When you know we are at war. Okay. Yes, boss. Give me this back. All right, sir. Something is definitely wrong somewhere. Something is wrong somewhere. You're not telling me the truth. Yes, boss. I'll get to the roots of this matter. Oh. Mm. Yeah. Hello, Mama. She walking. It is meant to ẹ Born in àbí? Okay. Um, mo ní offering me sọ fún yín pé mo pe client lárúbáwá mi yẹn ni. Ó lóun ò ní pẹ́ dé. Hmm, meeting Yeah. I will be with you very soon, ẹ má worry. In fact, gan-an mo ti wẹ̀, mo ti múra. Èmi ti ready tèmi. Okay. Okay, take care. I'll be with you. Ele te tão te quebrou? Não, não, não lai. oh. What do you have to say? Mo kọ sọ́wọ́, mo kọ sọ́wọ́ Tiana àtàwọn ẹ̀mẹ́wá ẹ̀. Mo wá fi àṣírí wa ṣe dúnàdúrà mi. I had to let go of all our plans and secrets. Ah, as it is, Tiana, ó mọ̀ Operation Tsunami wọ́n mọ̀ pé kẹ́ni ìṣiṣẹ́ fún wa ni tí anáde tí wọ́n mọ̀ pé our plant dára sí empire as a. God damn it! God damn it! Damn it! Ah! right now. Everything is a setup. Tiana knows everything. Tiana Mokwe cousin Minya. Tiana Mokwe. You're a spy in that house. Tiana knows that that apartment is mine and not an hotel. to act fast. You know he's dangerous. I need you to get yourself out of that place, like now, like right now. Big brother, me you understand the content so. Everything to work out, but she planning. Tiana ti Definitely, Operation Tsunami ti hit there. Àrò ti débi, ó Hold on. ṣe sure nǹkan tó ń sọ I'm very sure. A lifeless body is right in front of me. In fact, Dr. Atishola gan wà níbí. like I said. Èmi fúnra mi mo gbé wọn dé airport. Anyway, thank you so very much. Uh, please, again, accept our condolences. Eh? Ẹ pẹ̀lẹ́, ẹ I ọ̀rọ̀ John, Ṣé àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ náà rè? Um, any new development, a máa jẹ́ All right? Can, can we take a leave? Uh, sure, sure. Yeah, thanks, uh, see you Yeah. Bye. All right. Now, I want you guys to listen carefully. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí i pé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ investigation lórí ikú Kenny and wọ́n ti bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ lórí ikú mọ́mà náà. Yeah? So I want everyone to keep everything that goes on here as a secret. Do we understand? Okay. Then as for Dara, kí ẹnikẹ́ni má sọ nǹkan kan pa ẹ̀ ọ̀n ti tábà rí i. because I don't want us to complicate this issue. Then let us all maintain the story that Mama traveled alone. Zagabat! Zagabat. kilo ló ṣẹlẹ̀ gangan wannan mu ne ba mu san me ya faru da ita ba mu dai mu ne masu gadi a nan mun zo mun same ta a nan sai muka kira shugabanmu da ya zo da ya zo shine ya kira police mu ba mu san me ya faru da ita ba. kí ló ń sọ náà. kò yé mi náà pe ìsìpọ́tà amadu kó a bá a túmọ̀ orúkọ tó ń sọ yìí. Ah, ó dà nǹkan ne. máa hold on eh dúró. Um, <laughs> Mr. Brymo uh, from gbogbo one investigations that carry out by I noticed where the last contact T Somboni, was with Mr. Primo. Kí lè lè sọ nípa ikú ẹ̀ Really? Professionally, I'm into pimping. That's what I do. Okay? I get beautiful ladies and I give it out to rich men for their comfort and escort. Trust me, I run a legal business, and I don't think that is a crime. What I do is pleasure It's my own field, it's my own business. That's it. For your information, sir, that is not illegal business. Charge me to court. <laughs> Ẹ má worry. Mr. Fabiko nìyẹn, àmọ́ kékeré tó lè ṣerú business báyìí. Ẹ máa ma worry mister fabiko niyen amo going to le seru business by. e maa ma top people, even in the police force. Hmm. anyway, uh, um, Mr. Bryman, máa fi dá yín lójú pé tẹ bá mọ̀ nípa ikú ọ̀wọ̀wọ̀ tó spring up lọ́tún lọ́sì àwọn ọ̀rẹ́ yín gan to wà ní the police force wọ́n á deny yín wọ́n á very disappointed because I will personally make sure I see you off to jail. ọlọ́pàá ìwọ ń tẹ̀kù. Would you explain for me that I know nothing about what you're talking about? See, um, if you guys don't have anything important to say again, I would advise that you leave now because I have so many other things to attend to inside, okay? check what's happening. All right, sir. Boss, I think we have a situation. Any situation now? I don't know, but I'm asking through fence. Yes, sir. Escaped through the fence? Yes, sir. Uh, like right now, sir. All right then. Uh, right yes, after boss. you. Yes, boss. Something is not right somewhere. In my entire life. Nílé ayé mi. Mi puzzled by me. What is going on? There's a cold war out there. It is ghost mode. We can see it. We can't even fight back. Fiona is dead. Jordan is in custody. All men have been arrested. So, what could be the problem? Who is doing this? Who? Who is doing this? reason why I need us all to lay low. I need to think. I need to get it straight. I need you all to keep your calm. I'm going to be out of this country for another three months. Itubafe travel in Uyi is free. To also travel and go and keep your head somewhere. You need to keep it calm. Because any moment from now, ọlọ́pàá look máa lé wa wakiri. wọ́n máa wawakiri. So you guys tell me. kí ni nǹkan náà tó ń dún mọ̀wúrú mọ̀wúrú. I need to think. I need to look for it. I need to be sure what that thing is. Èyí tí o bá ní travel inú I would advise you keep your calm. Oníkálukú yín lọ forí ẹ̀ pamọ́. Tí o bá ti travel, jókòó síbi tó wá wà má dẹ̀ lọ fa wàhálà ta tó máa fún àwọn ọlọ́pàá ní àyè to run after you to start looking for you is that clear. yes boss. yes boss. you may leave. something is not right somewhere. Something is not right somewhere. Eh, Mr. Jordan, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa. Eh, a rí pé ó dàgbà ẹ̀ tí ẹ̀ mọ nǹkan kan pa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ báyìí. Eh, eh, you can now open Madame Tiana's um, palace and continue business. Okay thank you officer. Eh, eh, eh. in fact gbogbo àwọn mẹ́ẹ̀ni yín ta arrest a máa ní kán release wọn ṣe gbọ́. ẹ jọ. thank you. Thank you. ti mọ nǹkan tó ń ṣe mí ń rẹ̀ mí ojú mi ṣú. ojú iṣu ṣé o mu nínú wáìnì tí mo mu ni. rárá o ṣe bí juice tí mo mu náà lélẹ̀. ó ṣé wọ́n ń kún ẹ yí feeling dizzy èmi tí mo mu wáìnì gan ojú mi dá see whichever way we have two hours to catch up with our flight when we get in the flight you can sleep for all I care. This is Tamafid America, is that clear? Get set right now. That's what we need. Àti wine. Àti juice. What is poison méjèèjì. A good gun is useless without its bullets. Brimo, you're empty. You fit be strong man o, oh, but na woman born you. I be your mama. In this game, I'm way ahead of you. You Ìwọ ń no ogun fún me. Tiwọ̀ wípé wuná kì í pàwọ̀ dì. You mọ́lé nu kéèmẹ̀. mo ní láti kó fọmọ aráyè lórí gbogbo ohun tí mo fẹ́ ṣe ṣe láṣegbé torí ẹnìkan kì í sin òkú ń gbèsè ẹnìkan kì í bi òkú lẹ́jọ́ ẹnìkan kì í dẹ̀ ń fira sókù gbogbo ohun tó kù bá ṣe àṣegbé ni and I was going to wipe out the entire Brimo empire and if I was dead as I played it out. who would have suspected me. But how? You were dead. I was even there when you were buried. <laughs> you wish. Emiko lesson. Kende me Lessing. I had a twin who was dying of cancer. Echo. This pain is too much. But with me, please kill me. No! If, if you don't kill them. I don't know. Even money is not helping. Eh? And the doctor said... No! say what the doctor said. Doctor sọ pé oṣù mẹ́ta tí kẹ́hìndé mi máa fi kú ọjọ́ kejì ọjọ́ tí mo gbọ́ sad news ẹni sùnbọ̀ kó sí mi lọ́wọ́ wọ́n sọ ogun plans tẹ́ni fún mi I know how to play you back in your own game. During the Abuja trip, where you planned to kill me in the tsunami coup, I switched with my sister. Jordan, there ti pè mí, ó lóun ti fẹ́ dé ìbáyẹn sìn. Ó ti yẹn sìn. Mo you've always wanted this, right? Enjoy yourself, take care. Okay, mama. sister? Bẹ́ẹ̀ni, mo pa Kẹ́hìndé ni. Oore ni mo ṣe fún She was in pains. Ká ní mi ò pa gan. Èyí ló póṣù mẹ́ta. Should have died anyway. So, what happens now? I'll kill you guys. And I'll go scot-free. Torí òkú ni mí. Mo ti kú fọmọ ráyé. Ẹnìkan kìí dẹ̀ We did it. We totally crushed the entire Brimo's empire. Now it's time for me to lay low. Take some time off. Then return. The only place you are returning to is prison. Tiana, you have the right to remain silent. Everything you say may be used against you in the court of law. <sighs> Jordan, what are you doing? His name is not Jordan. Come on. His name is Inspector Tiami Adams. He's working with the state CID. She's been working undercover. Tiana, game over. Drop your weapon now. Drop it! Now face the gate. Put your hands on your head. Move. Come on, move now. All right, move it. Move it. Come on. beyond doubt. Dream says it's evil, reality says it is hard. Mm-hmm. Find a place to come as like a pin lost in an ocean.